وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن أواري إليك الإمام ابن القيم رحمه الله أم وأخوة lórí bí sẹ́ríà ó ti ṣe pè wá lọ síde ká lóògùn tí nǹkan ti bá ń ṣe wá ká má fọ ara wa síra wa ká má dàkún lásọ̀rọ̀ ara wa. wọn náà làdé tó tún wá nínú musnad bíi imaamu ahmed àti àwọn tíra sunan láti ọ̀dọ̀ àbí. أبي خزامة قال قلت يا رسول الله أرأيت رقا نسترقيها ودواء نتداوى به وتقات نتقيها هل ترد من قدر الله شيئا فقال هي من قدر الله so Abi Khizama obi anabi Muhammad sallallahu alayhi wa sallam léèrè ó lóun fẹ́ kó sọ fún un nípa àwọn arúgbóyà eléyìí táwọn máa tọrọ bí kẹ́nìkan ṣe fáwọn nígbà tí ṣe ń bọ̀ káàdà kàtẹ́rù oògùn táwọn máa ń lò. sí àárẹ̀ tó sàwọn àti sọ́ra táwọn máa ń sọ́ra nítorí ní ti ń jẹ́ gbogbo eléyìí wà lè dí kádàrá ọlọ́run tó lè mú kí n tọ́lọ̀ nǹkan ọmọ bí ẹnẹ́bí ni rárá o ìyá min qadarillah ẹsẹ̀ rúpíà á lo oògùn. asọ́ra bíi pé má jẹun má jẹ oúnjẹ tó ń jẹ kù jẹ omi tó ń mu kù sọ́ra fóorun asùnjù gbogbo orú àwọn nǹkan yẹn náà inú kádàrọ̀ lọ. ìyẹn ni pé ńgbà tí nǹkan sí ọ́ tó ṣe rúkúyà tí nǹkan lo oògùn tako kádàrá ọlọ́run ẹlẹ́dàá wa òun pé kí ẹni dá àtìtórí serúfíà kókó mẹ́ kí ẹni dá kókó tako ẹ̀yà àfi tó bá ti pọ̀ tako rọ yìí màtọ́lọ́ ń pé bí ọ̀pọ̀ tọ́wọ́ kí ló dé tó ọ̀tàkù kádàrà pé kébi ọ̀pọ̀ kù àfi tó bá ti kọ́ ọ̀tàkù kádàrà ọlọ́ọ̀ni gbà tó ń gbẹ́ngbẹ́ ọ́ tó wọn lọ ọmọ mi ẹ̀yẹ kó dé kó ń gbé ọgbẹ́ ọkù ni àfi tó bá kọ́ ọ̀tàkù kádàrà ọlọ́ọ̀ni gbà tó jò ń rọ̀ tó wọn wá bí àti bàbà tó gbọ́ èsè dúró ní oṣù kọ́kọ́ tó ọ̀tàkù kádàrà ọlọ́ọ̀ni gbàtà orí ti tírẹ́ẹ̀nì ń bọ̀ tó ń sákò lójú orin ẹ kó dúró bẹ̀ kò fi wà mọ́kádàrà tí máa bẹ níbi ká dúró lójú orin gbàtà tírẹ́là ń bọ̀ kí ló sá lójú títì ìgbàdàrọ̀ lọ́nà ìgbàdàrọ̀ lọ́nà lásìkò ìgbà tí wọ́n fi ayùn gé pákó ní sọ́ọ̀mìtì. lẹ́yìn tó ń taná sí tí àwọn yìí wá ń sáré ń sáré míì mẹ́ni tó ẹni bá tó ọkọ bọ̀ wá gbọ́ ọ́sá kí ló dé tó ń takò kádàrá ọlọ́mọ ẹ kó dúró de tọ kó gé ọ lọ́wọ́ dànù kí ló ẹni tí kádàrá kan náà ní kó ló kù sí kí ló dé tà ń lówó torí ẹ eléyìí sínú pọ́ǹtà kó kádàrá nítorí pé ntọ́lọ́run fẹ́ ṣe ṣe ń tẹ́ ń ṣe ọ́ ló ń ṣe àjẹ́ pé kádàrá fi ń kádàrá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wa sallam al òṣìṣẹ́ tó lè yí kádàrá padà àfàdúà ǹjẹ́ tá a máa ń ṣàdúà lórí aburú tá a rí ń sí wa pé kọ́nà yí padà sí dáadáa tá à ń takò kádàrá á takò kádàrá kádàrá là ń fẹ́ bẹ́ lọ́n kó yí yìí padà ti bẹ̀ wọ́n àdúrà tó o bá ṣe ó tún fi yí ètò ń ṣe ọ́ tó dùn mọ́ nígbà téèyàn bá gbẹ́sìn yé gbogbo àwọn nǹkan ìní wọn máa lò ní kọrínkọ̀dí yóò ka gidi hárí yóò máa kó nira bára rẹ̀ lọ́nà ò ní rọgbọ fún táwa lè bímọ aláìfẹ́yàwó bí wọ́n ń bè nírú àwọn àwùjọ yìí wà á mẹ́yọ́ máa lè ló àti lóyún ẹ̀ ṣáájú kí igi ó tó wà láàrin ọkùnrin àti ìyàwó òun láàrin ọkùnrin àti obìnrin ọmọ ìsìn náà ni wọ́n ń pèrò wọn. tọ́ba bírú ọmọ bá ó ṣera rẹ̀ ni ọba tọmọ ọlọ́mọ jẹ́ wọ́n á máa jọ ọmọ ìyá ẹ̀ tí ò ní bàbá téèyàn lè sá fóbìnrin pátá korongodo kó sì bímọ kó ẹbí obìnrin náà ni wàá lọ lé pampers kó tó wá sá kó dínà sọkùnrin pátá korongodo kó ló wọn bímọ kó lè bímọ eléyìí sínú pé ń takò kádàrà náà àwọn tó lọ kádàrà náà tontorí ẹ òun fẹ́ lówó láìsí wàhálà ẹni bá wèrè náà máa ń perú eléyìí onírúurú. ọlọ́kan ọ̀jọ̀kan ni wèrè ti ń bẹ láyé tó bá sọ pé ọfẹ́ lówó láìsí wàhálà wèrè lásán abùkí jẹnu wọn kì í lówó láìsí wàhálà torí ẹ kákìí sára ká lóògùn nígbà tá a rẹ̀ bá ń ṣe wá ara ń tọ́lọ̀ ń kádàrà ẹnìkan wàá ní sọ pé torí pé mi bá gbọ́ lọ́n gbọ́ ìgbàgbọ́ tèmi ló nípa ló lágbára débi kẹ́ǹsì ní lóògùn á sọ pé àìgbọ́lọ́ǹgbọ́ gan tún ti rí àìgbàgbọ́ gan tún ti rí torí de má ra wọ́n fọ ara tara jẹ́ o nǹkan sí àwọn wọ́n wọ́n máa tù ọ́ pé kọ́ dákun kó lò ó ní kò sì ń tọ́jọ́ bẹ́ẹ̀ adájú pé tó bá ṣe bẹ́ẹ̀ tó fọ́ ààrẹ parẹ́ àníjọba pé àárẹ̀ tó bá lọ jẹ́ sábà bíi ikú rẹ̀ tóògùn kan sì ń bẹ táwọn akẹ́kọ̀ọ́ máa lò fúnrú ààrẹ bẹ́ẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wá lọ ṣe déédéé ààrẹ yẹn ọlọ́run mú kú ọ wá lò ó wá bá bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìdájọ́ rẹ̀ ní ìdájọ́ ẹni tó sekú para rẹ pẹ̀lú ọwọ́ ara rẹ̀ ẹ̀yà sí tírò ààrẹ bẹ́ẹ̀ tí ìrírí fi hàn tó fi hàn pẹ̀lú rẹ̀ kìí sábà pààyàn oògùn ká sì wà tá a máa fún ọwọ́ akọ̀ láti lò nítorí ààrẹ bẹ́ẹ̀ kìí sábà pààyàn àwọn bá kú àní ṣèdájọ́ pé ọ̀fọ̀ ara rẹ̀ para nítorí pé n tó ṣe ọ̀hún irú rẹ̀ sábà ṣe sábà bí kú. akramakumullah sábà wo àwọn àdìsí àwọn àdìsí ń tọ́ka sí àwọn nǹkan tọ́lọ́wọ́n bá máa mú kó tẹ̀lẹ̀ síyàn àárẹ̀ àmódi àìlera. káàrọ ọmọ alọ tukọtukọ gbogbo eléyìí náà àkọọlẹ tọlọ tíkọ ara ẹnìkan nu wa kì í sòkúta òṣìṣẹ́ alára arin láàrin wa ó lè máa wà láéláé kí nǹkan kan máa ṣe ọ kódà gan ó dùbúlẹ̀ rẹ̀ ó dùbúlẹ̀ rẹ̀ ó ń gbé káàkiri ayé. ipò yòówù ọba lè bára rẹ gbogbo alálà rẹ. ya ibadi kullukum marda illa man shafaytu fastashfuni ashfikum. nínú hadith al-qudsi ẹ̀yin arú mi gbogbo yín lálá rẹ ẹ̀yà afẹ́ni tí mo bá fún ní wòsàn. torí náà ẹ máa tọrọ òwòsàn lọ́dọ̀ mi màá sì wò yín sàn gbogbo apáta la láàrin torí délé sábàbí kanu ọlọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ torí nǹkan púpọ̀ ọ̀kan nínú àwọn sábàbí táwọn olùmọ̀tọ́ka sí pé ọlọ́run máa ń ti torí rẹ̀ ó fi máa mú káàárẹ̀ òsì wa náà ní ká lè bá a mọ wọn ara wa báwo ni garangaran mìíràn bá pọ̀ tó láyé téèyàn bá sáré ọkàn kì í rọ àfi a rẹ bá máa ṣe èèyàn kì í mọ àwọn rẹ àfi a rẹ bá da dùbúlẹ̀ rẹ èèyàn máa gbọrọ àwọn gbólóhùn tí wọ́n máa jáde lẹ́nu àwọn tó bá sáré ẹ máa ìmánì tán ilé kọlọ́njà túbọ̀ tán wọ́n dání ọmọ èèyàn bọ́bá gbádùn kì í mọ wọn rẹ̀ Allah àwọn ọ̀rọ̀ ìmánì ọmọ jáde lẹ̀ kẹ́yìí tọ́lọ́mọ bá wá fa rẹ̀ sìn tẹ́kì kókókó lára ń lé njojúmọ́ à ọrụ ọ̀pọ̀ ẹ̀ sì mà kí gbogbo ọ̀ràn táwọn èèyàn ń dá láyé wọn kì í dá lẹ́yìn àlàáfíà. gbogbo ẹni tẹ́ bá rí tọ́ dáràn láyé àlàáfíà lọ́kọ́ síwájú náà ọ̀ràn wa tẹ̀lé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Yorùbá náà tó lẹ́ni tó rójú ló máa ń wá ìrójú káàkiri ẹ má léèyàn jalè kí lọ́kọ́ síwájú ó gbádùn bíbà lásán bá ń láàmú ṣé ó tún lè fò kí ló kọ síwájú lálàáfíà ni wọn lẹnìkan lọ gbẹkú egun ó gbèrú wọn á lùlù bàtà wọn lùlù òfò tẹ̀lé lẹ́yìn kí ló kọ síwájú ó gbádùn torí ẹni tó gbádùn àwọn ni máa sábà dẹsẹ̀ wọn á nígbà tí àbá wa sàárè báwo láti kọ lọ́nkùn gà báwo láti kẹsìn rẹ̀ kù. Ah. wọ́n á nu hadith al-Qudsi ó bẹ̀mí wò wọ ẹrú mi ah, wọ́n lọ bó ní sọ abẹ́ ọ̀wọ́ tí o bá bẹ̀mí wò ọba rí mi bó ní ti bẹ̀ wọ́ ọlọ́wọ́ nítorí ọba bẹ aláàárẹ̀ wò ibẹ̀ lọ ọba bá mi ibẹ̀ lọ ọba bá mi nítorí àwọn aláàárẹ̀ wọ́n máa ń pè wọ́n ní al-munkasiratu qulubuhum àwọn ìtọ́ka wọn ti rọ́. àwọn tọ́ka wọn ti rọ tó ti rọ torí de eléyìí àwọn sábà bínú kò sẹ́nìkan nínú aláyé yára pé torí ipò tó wà torí ọlá tó ní torí owó tó ní torí ìmọ̀ tó mà àárẹ̀ ò ní ṣe kò sólù àárẹ̀ àárẹ̀ tẹ́lẹ̀ yẹn ó dàbí ikú ni. kò sí ẹni tó bọ́ lọ́wọ́ kú nítorí pé màlẹ́kà gan ní sẹ́kù ọba gan ní sẹ́kù ànábì kan sì ní máa bẹ láéláé nínú àǹfààní àárẹ̀ náà tún ń pé ẹyẹ wúra ń pé ara àǹfààní tí àárẹ̀ tún máa mú wá fún tirẹ̀ ló ti jẹ́ pé náà ẹ̀kọ́ta lè rí inú ara ẹ̀ nígbà ńgbà tó bá dìde lẹ́yìn ìdògúnlẹ̀ ara rẹ̀ ó yẹ kó dáa ju bó ti ṣe wà lọ káàárẹ̀ tó sọ pé tó bá ti wọ́ lọ ni kò bá ti gbẹ̀mí ẹ jẹ́ pé ẹ jẹ́ kí n ṣe àlékún dáadáa tẹ̀lé ìwà àwọn. tọ́ àti wàá mọ àwọn sábàbí àti wàá mọ níta tún fi lè gbé sábàbí kò mẹ́ àárẹ̀ séèyàn kí ni a lè fi gbá àárẹ̀ kò oògùn lílò alo tọ eléyìí tako ọ̀rọ̀ àwọn ẹni tí ń tako ká lóògùn tàbá wà wọ ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alaihi wa sallam pẹlẹ kó lè dá ìdáwà gbogbo àárẹ̀ pátá korongodo lólógùn ó lè jẹ́ pé bá nàbì ti ṣe wí tọ́fẹ̀ tó gbòòrò yìí náà ní túmọ̀ rẹ̀ fẹ̀ tó gbòòrò eléyìí tó túmọ̀ sí pé kò sí àárẹ̀ kan láyé àtàárẹ̀ tí yá sí yára pààyàn àti àwọn àárẹ̀ tó ṣe pé ó ti dá àwọn oníṣègùn àárẹ̀ lágara tí wọ́n máa ń dáwọn lè lò sí ajẹ́ pé gbogbo ẹ̀ ló lèkólè dáín dẹ́wà tí gbogbo àárẹ̀ pátá korongodo ló lóògùn tiẹ̀. a jẹ́ pé ìtumọ̀ rẹ̀ wà jà sí pé gbogbo àárẹ̀ pátá kò sí kan nínú rẹ̀ tọ́lọ̀ wọn bó ti ṣe ìwòsàn tiẹ̀ fún gbogbo àárẹ̀ pátá gbogbo ẹ̀ ló níwòsàn rẹ̀. ṣùgbọ́n o ọlọ́run ọba lè wá gbé ìmọ̀ nípa àwòsàn àárẹ̀ kọ̀ọ̀kan. kó gbé pamọ́ sọ́mi èèyàn kọjá pé tá a mọ̀ láàmà èyí tá a mọ̀ ńkọ́ ọpọlọ dára tó eléyìí tó sì jẹ́ pé a máa ń pa kò sí a lè tá a fi lè rẹ̀ a gbàgbọ́ pé kò sí àfi kọjá pé ológun nítorí pé ọmọ èèyàn gbogbo bó tilẹ̀ wù kọ́ gbogbo bó tilẹ̀ wù kọ́ gbárí tó ní gbogbo specialization ntọ́lọ́wọ́n bá bá fún ma nìkan ló lè ma ọ́ ntọ́lọ́wọ́n bá bá fún àmọ́ kò sí bá àti ṣe lè ma. torí ẹ̀ lànàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó fi sọ fún wa nípa abóògùn tí ṣe máa ń ṣiṣẹ́ onítọ́lọ́wọ́n bá ní kí oògùn ṣe déédéé rẹ̀ ogun yẹn ọlọ́run ọbọ̀ fi kápá rẹ̀ yóò sì kú ọ̀mẹ́ àmọ́ tó bá lọ tàdé àárẹ̀ jẹ́gbà àsìkò tó lo ogun sí àárẹ̀ yẹra fún oògùn á lé títí kò rí mú àjẹpọ̀ àárẹ̀ nǹkan yóò tún sẹ́kù lára rẹ̀ àsìkò ńgbà táwọn ń lo kan lo ogun àfi kọjá pé ṣáájú ká tó lóògùn ọlọ́run la gbára lé nígbà tá à ń lóògùn ọlọ́run náà la gbára lé lẹ́yìn ìgbà tá a lóògùn tán kọ́ ọlọ́run náà la gbára lé torí ta ni ó kú lè dá ìdáwà ó ní tó ti yí ọmọ ajẹ́ pé gbogbo nǹkan láyé iná ló ní àtòdìjẹ gbogbo nǹkan láyé ló látòdìjẹ lápèjúwe kí látòdìjẹ ọkùnrin obìnrin ni kí látòdìjẹ ríríran àìríran ni fífọ́jú kí látòdìjẹ gbígbọ́rọ̀ títí létí ni kí látòdìjẹ sísọ̀rọ̀ èèyàn yayaya ni. Ya, ya, ya, tó kí wá látò jíjẹ gbígbádùn àìgbádùn ni kí wá látò jíjẹ àárẹ̀ ogun ni gbogbo nǹkan ló ní ẹ gbogbo àárẹ̀ pátá ló sì ní àtòjíjẹ rẹ̀ nínú oògùn tó ṣe pé máa sóògùn rẹ̀ ẹ̀rí ńlá yìí iná ló sún ọmọ èèyàn débi kọ́ máa mọ fún gbogbo nǹkan nítorí pé tí wọn bá fẹ́ ṣèwádìí oògùn kan ní ìsìn tí bá máa ṣèyàn wọn kọ́ ma bá àárẹ̀ yẹn ṣe máa ṣèyàn ṣé máa mú tutù mú yàn ni ṣé máa mára gbóná ni ṣé máa mú kárò kúrìrì ni àbí máa mú kéèyàn máa gbà ni so tọ́mátì wa mọ àwọn nǹkan yẹn wọ́n wá wọ́n wá wọ oògùn tó jẹ́ àtòdìjẹ́ kan. tẹ ti fi àtòjíjẹ rẹ pàdé rẹ ẹ rí i pé ti ń ṣe yín nǹkan yọ padà tọ́ torí ẹ̀la sallallahu fi gbígbádùn kúrò nínú àárẹ̀ ó fi rọ̀ sára oògùn tá a láàlò kó ṣe déédéé àárẹ̀ sì ń ṣe wá. tọ́ ṣíṣe àárẹ̀ ti ń ṣe wá ọkọjá ọ̀rọ̀ páàrẹ̀ yìí lóògùn àbí olóògùn àárẹ̀ lóògùn láṣẹ kẹfì ṣùgbọ́n tí gbogbo àárẹ̀ tẹ́ bá ti lo oògùn fún náà ni ó mú kó oògùn kọ́ lọ́wọ́ bó fi oògùn yẹn kó fi ṣe déédéé kọ́ bá àárẹ̀ yẹn kọ́sọ́ bá ti bá tọkọlù bí ìdìnnìlà àárẹ̀ yẹn kò mbẹ́ táwa ni ó mú kọlù Allah ẹbí lílo lẹ́yìn lóògùn tani ó jẹ ṣiṣẹ́ ọlọ ṣíṣe lẹ́yìn ṣàdúrà tani ó jẹ ọgbà ọlọ sọtí yín ni ká si sábàbí bí sábàbí yẹn ó lè bá a ṣe déédéé ń tẹ ẹ ná ẹtùmọ́gbàgbé àdúrà torí ẹ ti tàwọn onígbàlódé àbí lójú àná èyí tí súnà mú wa àbí lójú àná tàwọn alágbo tàwọn alágùnmu tó máa ní ìmánì ó rí i ké ṣáájú kó fún ọ lóògùn gan rárá yóò tún máa fi yọ pé ẹ pọ̀ ládùá ọba òní sì ṣe ìwòsàn afẹ́rú ẹ máa ṣàdúrà lọ́pọ̀lọ́ kọ́lọ̀ ń fún yín lálàáfíà wọ́n mọ àwọn kékeré mọ wá wá ẹ̀ nítorí kò ń fẹ́ fi yí ọ pé tó wá wá oògùn yẹn kò lè dá ṣiṣẹ́ torí wọn má tasha'una illa an yasha Allahu rabbul alamin ìdáyìn ń gbà lérò kò lè ṣẹ àfi tọ́lọ́wọ́ bá bá gbèrò rẹ̀ tó ẹni tó gbànú tí medical doctor bá ti ń prescribe oògùn ẹ kọ́ máa fi yọ pé tán ẹ má gbàgbé àdúrà o kọ́lọ̀ ń jẹ ọba yín láàmú. pharmacist tí ó fún ọ lóògùn náà ọlọ́run jẹ ọba yín láàmú o tẹ̀lé pàtàkì. wàhálà kò síbi náà ti lè rọ oògùn láyé kò síbi náà ti lè ṣe bàbá àṣẹ ń jámánì bàbá àṣẹ ń jámánì tẹ ẹ bá lò tọ́lọ̀mù bá pé ó ti sẹ́ kọ yàtọ̀ sẹ́fù tọ́lọ̀mù bá ní ó ti sẹ́ wọn bá sí lónìjà yọ ìyá gbogbo èèyàn lẹ́nu. ìdínú kálukú ti lò ó ti sẹ́ fún wọn àmọ́ wọ́n lò ó kò ti sẹ́ fún ẹ ọlọ́run náà ọlọ́run náà ó jẹ́ ó ti sẹ́ fẹ́lẹ́ kò ti sẹ́ fẹ́lẹ́ á sì màdí ó ti sẹ́ fẹ́lẹ́ kò ti sẹ́ fẹ́lẹ́ ọlọ́run ò jẹ́ ó ṣe kò ń gẹ́ ẹ pé kọ́ kọ́ lu ntí ń sọ tọ́lọ̀ ń bá ní kó ṣe dídí pọ̀ rọ́ọ̀lù ntí ń sọ ó dàbí kí nǹkan ọmọ ṣe yàn kéèyàn á rọ́ọ̀lù yàn gbangba kúgba kọ́ jáde náà tọ́lọ̀ ò jọ rọ́ọ̀lù àárẹ̀ ọgbọ́n púpọ̀ lára rẹ̀ ó ń gbélégè yàn kàn máa lo oògùn dànù ni torí ẹ̀ ló ti jẹ́ pé á lo oògùn ọjà bí ká bẹ́ lọ kọ́lọ̀ ń jẹ́ òṣìṣẹ́ tọ́. ẹ sì mọ̀ kó oògùn tó bá tilẹ̀ lọ gun tó bá lọ ju àárẹ̀ tí ń sè yàn lọ nípa bó ń sè ń lò ó ti lò ló bá dóòtù ó ti ju ti ń sè ọ lọ ó ti lè bí nǹkan mi o ẹni ẹ máa lò lọ́kọ̀ọ̀kan lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ wàá ní nígbà tí nǹkan ò sí ògòkè òpè máa lọ kọ̀ọ̀kan lákùnrin mẹ́ta mẹ́ta wájà rí ọmọ ní máa ń da mẹ́ta mẹ́ta ọ̀nà àfa ní nǹkan bá tó di nǹkan mi ó sera rẹ̀ àbí ó sera rẹ̀ ó sera rẹ̀ sí. bẹ́ẹ̀ náà ni èèyàn gbọ́dọ̀ lo oògùn tayọ tí wọ́n ní kó lò tó bá ti lè tayọ rẹ̀ àárẹ̀ wọn dòrí sí mi èèyàn á máa torí kékeré yí sórí ní ńlá kọ́ lọ́n sànù wa. bẹ́ẹ̀ ni wọ́n ní méjì méjì ni ó lò ó ní apààyàn lélẹ́wọ̀n ẹyọ kan ni wọ́n máa pín méjì fún mi two tablet ọ̀hún amú tablet kan pé méjì òun náà kò súnmọ́ ǹjẹ́ ń ṣe ọ̀hún kò ní kó ń bẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ torí di eléyìí à ń fẹ́ kọ́ lọ́wọ́ sàn ògùn tá tọ ìgbà míì gbàtà ní ká lóògùn àlóńgbà náà àkókò tá a lóògùn sí ọba mú hmm, ẹnì kan máa lo àwọn oògùn yẹn lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tó máa sọ pé ẹ̀mẹ́ta lójúmọ́ kí ló túmọ̀ sí gan láì lọ sùkúlù how many many hours hmm? eight eight hours wọ́n á sọ pé ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ wọ́n á kí ni hours ó ṣèrà rẹ̀ dínà eight eight hours ó ní eighteen eighteen hours wákàtí mélòó lọ́wọ́ wà ní ọjọ́ kan ti wà kú tàbí gbọ́dọ̀ mú eighteen eighteen lọ́nà mẹ́ta so àwọn nǹkan yẹn àkókò náà pàtàkì ó sì ṣeé ṣe. gẹ́gẹ́ ara wa ọgbà ká lóògùn ara ti lẹ ju oògùn yẹn lọ ẹrìkí láwọn hospitals gan tó máa wo ẹni ń sèyàn àdúgbò ṣe rẹ̀ yàn wọ́n lè má fún yàn tablet kó jẹ́ kí wọ́n fa omi sí yàn lánàá tómi lásán wọ́n máa fà sí yàn lá ó ti bẹ́ẹ̀ lórí tí máa ń ṣe ọ́ pọ̀lọpọ̀ gbọ́ omi tán fà sí ọ láwọn wọ́n tún fa abẹ́rẹ́ fa òògùn míì wọ́n tún tù sí i wọ́n tún fa mí wọ́n tún tù sí i ìyẹn kó àwọn oògùn tó yẹ kó gbà lábẹ́rẹ́ àwọn oògùn tó yẹ kó kó mu ní mímu o lágbára rẹ̀ nísìn àbí tẹ̀yìn bá fẹ́ pọ̀ tó àwọn tó àwọn òfin tó máa tú gbogbo ẹ̀ sómi yẹn tó máa fà sí ọ̀la inṣàlá gbogbo ó sì sẹ̀ papọ̀ tó ìdínú tó fi jẹ́ pé ìtọ́jú aláàrẹ̀ gan òun gángan ọgbà ẹ̀kọ́ lóòótọ́ ọgbà ẹ̀kọ́ nítorí kọ́ mọ̀bà jẹ́ pé ẹni a ní sábà bíi ó fi yè òun gan ló kúkú ṣe pupa torí kọ́ mọ̀bà ṣẹlẹ̀ ọgbà ẹ̀kọ́ gidi ó sì gba ìfarabalẹ̀ tó torí àwọn ọmọ onígaragara àwọn èèyàn onígaragara kò yẹ kó wọn máa ṣiṣẹ́ ní medical line torí kí ó lè ṣe sí i kí garagara ó mú kọkọ oògùn tí ọ̀yẹ́ kọ́kọ́ fún ọ kí o ti lọ lò kọ́ ọba bẹ́ẹ̀ ọ̀daràn àti jẹ́wọ́ láìpò nù kọ́ ọkàn lè lọ sí kọ́ọ̀rọ̀ kọ́ máa fi wọ́n ètò ọ̀sẹ̀ méjì nínú kí ni ọ̀ bọ́ lọ́npàdé. bẹ́ẹ̀ ni onígaràngaràn tó yẹ kó máa ṣe fámásì tóró náà lè ṣe oògùn fún yàn ó léwu ọ̀pọ̀ àìmọ́yàmí ló ti lọ́ọ́ bá ń láyé tó yẹ kó àlùkìyàmà làṣírí òtútù tó ń torí de eléyìí ẹ̀rí báwọn náà tún ra gbọ́n díẹ̀ náà ní àmọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe nàìjíríà bíi ṣá wọn sọ pé tí wọn máa kó oògùn fún ẹ tó lọ sọ́dọ̀ fámásì tó bá fún ẹ ọgbọ́dọ̀ lọlé o ó tún padà wá sọ́dọ̀ ẹni tó kọ fún ọ yóò tún wá wò sí nǹkan tó kọ sí tí mo ní fún fún ọ ni wọn fún ẹ alẹ́ mi ti sọnù rẹ́gẹ́dẹ́ lórí irú mistake tó ń bá wa confam pé tó ní fún fún ọ fún ọ tó bá lọ mú oògùn yẹn tó bá lọ dé sábàbí ikú àti mẹni tá a mú báyìí sẹ́wọ̀n káàdì sọ pé pharmacist ló ṣe àṣìṣe ajẹ́gbẹ́ni tó kó oògùn gan-an tó bá yẹ kó oògùn yẹn lọ ṣiṣẹ́ poison tó náà sì mà tó bá jẹ́ pọ́ mọ́ àmà sí ibẹ̀ ni wọ́n ti mú àṣìṣe ló náà ti kọ́ wọ́n tún mú lábẹ́ òfin ọlọ́run tọ́ tóògùn bá ti dédé ní ti ń ṣe wá ọlọ́run bá máa ń tara rẹ̀ mú ti ń ṣèyàn kú ìgbà míì. àdéhùn dáná bisimilá ìsúná sọ pé kó lè dá ìdáwà ó lè jẹ́ pé bó ṣe fẹ̀ tó gbòòrò ni ìtumọ̀ rẹ̀ ọ̀fẹ́ kò gbòòrò èwo gbọ́ ara ẹ̀ ló ìtumọ̀ rẹ̀ ọ̀fẹ́ tó bẹ̀ ìpín gbogbo ara ẹ̀ tọ́lọ̀ ń pọ̀ pé gbogbo a tọ́lọ̀ ń kọ pé kó lóògùn ló lóògùn ajá kékeré ṣe gbogbo àárẹ̀ pátá porongodo yanike ìtumọ̀ ike gbogbo èdè náà ti máa sọ bẹ́ẹ̀ gbogbo náà ti máa sọ bẹ́ẹ̀. ti ń àwọn àwọn ọmọdé nǹkan wọn tó twenty gbàdá ẹdẹlẹ kí ó lọ bá bọ ọmọ méjì ẹ̀wọ̀n àti ẹ̀mí kó gbogbo àwọn ọmọ wọn wà lè kí ló gbogbo àwọn ọmọ à gbogbo wọn ẹ àfàwọn méjì péré gbogbo èdè láti máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bá ajá gbé lèkó lè dẹ́ ẹ́ dà wá gbogbo àárẹ̀ ló lóògùn ìyẹn ni pé gbogbo àárẹ̀ tọ́lọ̀ ń kọ pé kó lóògùn ló lóògùn gẹ́gẹ́ bọ́lá wọn bẹ ẹlẹ́dàá ti ti sọ nípa ìjì burúkú tó dẹ sí àwọn kan tó fẹ́ fi pa wọn rùn ó ní ìjì yẹn tudammiru kulla shay'in bi amri rabbih gbogbo nǹkan pátá korongodo ní bàjẹ́ ẹni ń parun pẹ̀lú àṣẹ ọlọ ọlọ́run aṣọ pé ọsùbáhù dáyọrọ ìlàmẹsẹ kínú ńgbà tí wọn á ti sáyé láàárọ̀ kò sí nítorí sẹkù máa fa wọn lé wọn á ọlọ́run sì ní ń pa gbogbo nǹkan rùn bóyá nílé ti wá sẹkù yẹn kí wọn máa ń lo gbogbo àmọ́ tí èsì pé gbogbo nǹkan pátá korongodo ni wọn gbà lé wọn wọ́n túmọ̀ sí pé ìtọ́ pọ̀ jù. tán gẹ́gẹ́ bí gbàdánàbí Musa aleyhi sẹlẹm tó ń tẹ̀lé Khidir aleyhi sẹlẹm bí Khidir yọ àkétì ọkọ̀ ojú omi gbàdánàbí Musa sọ pé ọ̀fẹ́ bọ ọkọ̀ ojú omi jẹ́ ni ọ̀fẹ́ ká tẹ̀lé sínú odò a tí nǹkan tó gbọdọ̀ dá a mọ̀ ni ṣé Khidr sì ti ní tí ọba ti yọ má bí mi mọ́ nàbí Musa ti béèrè tọ ìgbà tí wọ́n ń ṣàlàyé bá nàbí Musa lẹ́yìn nǹkan mẹ́ta péré tó ṣe ọ wá ní ọkọ̀ ojú omi yẹn àwọn ọmọ aláìní kan ló ní wọn ò ní nǹkan kan ọba kan wá ń ṣe ìka lẹ́yìn àwọn ọmọ yìí àti gbogbo àwọn èèyàn mi kí ni máa ṣe yẹ ọkọdọ kó lẹsẹ fi nẹtì nọọsà ó máa ń gba gbogbo ọkọjú omi ní gbígbà jíjíjágbà gbogbo ọkọjú omi kò tí ì gbà dé nàìjíríà sá tó bákan náà kò gbà dé.

torí kò lè so ogún kú o kò sì lè so àgbàdo ewé o mo rò pé ẹnkẹ́ tiẹ̀ so ajẹ́kọ́ aṣọ ke dẹ̀wọ́ ọ̀n min kulli da'in min sha'nihi an takuna dawa'an lah oògùn ní fún gbogbo àárẹ̀ tọ́lọ̀ kọ̀kọ́ jóògùn sẹ́nìkan á ní dé lọ́la pé ẹ̀ ànábìyín wọ́n sọ pé abátú oògùn ni fún gbogbo nǹkan ti lò ó ti ń ṣe o ẹtù padà sí títúrà ẹtù tún yẹ wó ẹ̀kọ́ àwọn ẹlẹ́nu gbọ̀nràn wọn á máa sọ̀rọ̀ jàràn náà ni. onídìí ká tún lọ tún tíra yẹ̀wò kó ló du ọwọ́ rẹ̀ abẹ́tù sọ̀dá oògùn ní fún gbogbo àárẹ̀ tọ́lọ̀ ń kádàrá kọ́ jẹ́ oògùn fún pẹ̀lú ìjọba gbogbo ẹni tó bá ṣàkíyèsí. gbogbo ńtọ́lọ̀ ń dá àtàtòdìjẹ́ rẹ nínú ilé ayé wa àti bí àtòdìjẹ́ nǹkan ti ṣe máa tàtòdìjẹ́ rẹ̀ láyà àti bí apá kan nínú àtòdìjẹ́ tí ṣe máa ti àtòdìjẹ́ dànù àti bí ọlọ́run ṣe máa ń di apá kan wọn sí òmíì yọ hàn sí dájú sáká. bí agbára àti ìkápọ̀ ọlọ́run ọba ti ṣe pé pérépéré olúwa ẹlẹ́dàá wa ọba tó ga jù èyí sì tún tara rẹ̀ mọ ọgbọ́n rẹ̀ tó dókun àti pé gbogbo ẹ̀dá tó dá ọ́ dáadáa àti bó ti ṣe jẹ́pọ̀ nìkan náà ni olúwa gbẹ́gbẹ́sẹ́ ti ń ṣe kò sẹ́ni ó lè ṣerú ẹ̀ àti pọ́ǹ gangan lọ́bọ̀ ọ̀kan ṣoṣo ẹni tá a gbọ́dọ̀ sìn dókítà bá ti lè gbé ìjọsìn lọ bẹ́ẹ̀ lómi dọ́yàtọ̀ sí ó ti dọ̀sẹ̀ bọ̀ kò bá jẹ́ kórìí àgàlẹ̀ tí jókòó tẹ̀ sí ẹ̀bọ yẹn kò bá jẹ́ kórìí ẹni lẹ dúró kò bá jẹ́ lẹ́lẹ́gbẹ̀rẹ́ fúlẹ̀ tí sẹ̀bọ yẹn ọ̀sẹ̀bọ náà gbogbo wọn. a ti tún tara rẹ̀ mọ̀ pé ọlọ́wọ́n bá borí gbogbo nǹkan pẹ̀lú bó ti ṣe dáhùn ẹ̀dá rẹ̀ àti pé gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ̀ iná ló ní àtòsí jẹ́ mi gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ọlọ́run ọba nìkan lọ́ba tọrọ rọ̀ ṣùgbọ́n ọgbọ́n tó yàtọ̀ sọ́lọ̀ nǹkan wọn bù ká tọ̀ lọ. náà àdéhìí tó gúnrégé àwọn àdéhìí tó dángájíá láàrí pé nínú wa anábì pa wá láṣẹ máa lo oògùn anábì sùsù yé wa pété a bá lóògùn tuntun sí wa pọ̀ takò pa bọ́ọ̀lù wọn bá dúró gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àárẹ̀ ibi jíjẹun kọ̀tàkó pípa bọ́ọ̀lù wọn bá dúró fẹ́ni tẹ́bi bá ń bàjẹ́ mímú mi kọ̀tàkó pẹ́ni tó ń gbẹ́ngbẹ́ bọ́ọ̀lù ń dúró bẹ́ẹ̀ náà ni ẹni tó rú mú tọ́wọ́ tán fáànù tọ́tàn yá kọ̀ǹdíṣì kọ̀tàkó kọ́ bọ́ọ̀lù ń dúró. wọn sọ pé sọ̀bọ́ lọ́dún máa làágùn bá ìtọ́lọ̀ wa ni máa máa má fi àjẹrà rẹ bẹ́ẹ̀ náà ní tó bá mú kọ̀tà kókó ọbọ́lọ̀ dúró tó bá blanketi tó nípa dáadáa tó ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́dà a lè jẹ́ni tó ṣe wípé ó ń ṣe ọlọ́run ọba ṣoṣo nínú ìjọsìn ẹni tó ní tawhid àyàfi tá à ń bá ń lo ntọ́lọ̀nsìn ní sábàbí tọ́ba ní ntọ́lọ̀nsìn sábàbí ìwọ ò nílò àìkú ò ní tawhid ọ̀bọ́lọ̀ ń dúró lódodo nítorí pé ẹni tó bá ti tako lílo àwọn nǹkan tó sábàbí eléyìí láàpẹ́ kọ̀ọ̀bọ́lọ̀ wọn bá dúró lódodo kẹ́bi ẹni tí kò fẹ́yàwó tó sì fẹ́ kọ́ ọmọ jábọ́ láti sọmọ ọ bọ́lọ̀ ń dúró lódodo kẹ́bi ẹni tí fi ń pa tó sì fẹ́ jẹun tó wá lọ́lọ́ wọn bó kúkú mú kínú òun ó kún a ó lè kún fátẹ́kù ọ bọ́lọ̀ ń dúró lódodo kẹ́bi ọmọ tí ò kẹ́kọ̀ọ́ tí wọ́n á fẹ́ kó wọn tají lẹ́ni tó nímọ̀ ọ bọ́lọ̀ ń dúró lódodo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹni tí oníkàmọ́lógún òun ẹni tí bọ́lọ̀ lọ́kàdàrà rẹ̀ tó wáá jẹ́ ńlọgùn láti bá kádàrà ń jẹ àwọn náà wá sọ fún jẹun láti bá kádàrà ń ọba wa fọ̀ létí tó ń jẹ náà lè sọ àyẹ̀kọ́ ọba kádàrá jẹ́ pẹ̀lú omi mímu bọ́lọ̀n lọ kádàrá kọ́ wà ń wòwò sọ àyẹ̀kọ́ ọba kádàrá pẹ̀lú fa ẹ̀hẹ́n gbogbo eléyìí náà ní sọ òré sì mú ọ náà àgídà rẹ kú léyàwó lọ kó wá wo sọmọ kọ ọmọ ọmọ ajábọ gbogbo eléyìí ọsọ pé akílẹ afẹ kọmídà yẹn ṣé ẹ ok kí lọ fẹ sọ̀rọ̀ ẹ dàgbà tó lò tó wọn yàtọ̀ síra wọn wọn yàtọ̀ síra wọn rárá a ọ ń sọ pé kí ló tètè mọkọ gbàbí iṣẹ́ lọ a síbọ náà lọ dákádà róòṣì kí lọ lọ ṣe ń bí iṣẹ́ ọfẹ bá kádàrá jẹ ni tó ń torí ẹ̀ kò lè rẹ́sì mú wa ní gbogbo àkàn yẹn oògùn si wá jẹ́ ń tọrọ ọ̀rùn rámú tó fi wá sọ pé tako tòhídì rẹ rẹ pọ̀ gan kí ló dé tó wá lò ọlọ́run lọ dá kárìn kọ́rùn ọwọ́ ni kí ló ń gun mọ́tò lọ sí kò sí kẹsì ọ̀nà

ọ̀rọ̀ rẹ̀ ọ̀yàtọ̀ lọ́rọ̀ àwọn mushrikin àwọn àṣẹbọ láyé ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n sì ń sọ títí dòní. wọ́n ní law sha'a Allahu ma ashrakna wala aba'una tọ́lọ́n bá fẹ́ àwọn àtàwọn bàbá wa ọba ti ṣẹbọ sọ̀rọ̀ tọ́lọ́n bá fẹ́ ni kò bá sàwọn náà lẹ́ni tí wọ́n máa ṣe lọ́kọ̀ sẹfẹ ká ba kádàrá ńtọ́lọ́wọ́n bá kọ́ mọ́ wa jẹ́ ni náà lọ́kọ́ kájí abọ́gibọ̀ ọ̀pẹ̀ káwá pagi àti ìpẹ̀tì ṣé àti takò ńtọ́lọ́wọ́n fẹ́ fáwọn àọlọ́wọ́n forí bú fún yín tó ẹ takò ẹ wà gbọ́lọ́ngbọ́ ni tó náà ni àwọn ajá ń ṣẹbọ náà láwọn àwùjọ wa lónìí ẹnì tí wọn máa sọ kò ní bàjẹ́ lójú tàwọn àtàwọn bàbá àwọn ni kábọ gé kábọ ọkọ ká sòrò ká ṣe eégún kábọ fá àtàwọn bàbá ńlá àwọn ni kò ní bàjẹ́ lójú táwọn ó ń ṣe rẹ ó ń ṣe rẹ ó ti bàjẹ́ lọ́ọ̀dá kan ẹ̀yin náà gan modernize rọ nítorí pé gbogbo ẹtí bàjẹ́ adúgbò ẹ̀fọ́ lọ. níṣìṣẹ́ máa ń pe òòsà kan tó ń ṣe àbẹ́bọ̀ kan tó ń ṣe wọn ń pè lóko ẹ rí i pé wọn ti modernize ní ìsìn nílùú yìí wọn máa ṣẹbọ kan wọn ní ọ̀lẹ balẹ̀ sọ gbàgbà tọjú subhanallah wọn modernize so that àwọn èèyàn fi wọn fi wọn bá wọn jẹ ọ̀lẹ orí ibò gbàgbà sọ pé ọ̀lẹ sàkó ah àwùjọ. Ah, onídjágbélé mọ́mú náà ń bá wọn mẹ́wẹ̀ a'udhu billah làdáni náà mẹ́wẹ̀ á inna lillahi wa inna ilayhi raji ọwọ́ àtò sẹ́yìn àwọn ẹjọ́ pé la hawla wala quwwata illa billah sọ́nàdà làásà ọ̀tàrẹ̀ ẹ̀jẹ̀ ọ̀gbádùn ọ̀gbádùn àsọ̀lẹ̀ ìsàkóyè ẹ̀ mo wá sàkó nàìjíríà lèmi tẹ̀sí wa wọlé wa báyìí à ń jọ lẹ̀ sàkó sẹ́ni pé ń ti parí adúpẹ́ fọlọ́ pẹ̀lú ògbó ọlọ́run yóò dìtà torí ẹ̀ náà ni ló ṣe jẹ́ ìpín by the time tí àwọn ajá ń ṣe bọ́ tá ń ṣe gbogbo ranù ìrégbè yẹn táwọn náà bá fẹ́ wú ni ọlọ́run ló wú tí ọba wú ọlọ́run ni àwọn oníṣe táwọn ṣe ìpòwú ọlọ́run ìyẹn àtàṣetọ́ni náà lẹ́jọ́ ti pàdé kẹ́ pàdé ń di orí ibu ọlọ́run ti wá ránṣẹ́ báyìí kí pa orí ibu ntì kẹ́ gbọ́ lọ́wọ́n bá gbọ́ sí àwáwí sí àwùjára àgbọ̀rí ẹtí gbọ́ ẹtí ọba gbọ́ tààrẹ lọ sọ tó ń torí ẹ ọlọ́run ọba kì í yọnu sí káwọn ẹrú òun ṣe kèfèrí wala yarda li'ibadihi al-kufr. akramakumullah ọlọ́run tó ṣàánú wa ni pé kí gbogbo àárẹ̀ olóògùn ìdùnnú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fálà rẹ̀ ìdùnnú bẹ́ẹ̀nbẹ́ fẹ́ni tí ń tọ́jú ẹ̀. wọ́n nítorí pé ẹni tí ń ṣàárẹ̀ bá ti gbọ́ pé gbogbo àárẹ̀ ló lóògùn kò ní gbé ìsọ̀rètí nù débi tí wọ́n ti tọ́jú ẹ̀. yọ lọ pẹ̀lú àárẹ̀ pẹ̀lú ìrètí pé gbàtúwìn ibà jáde nílé ìwòsàn àárẹ̀ yóò ti dìtà torí pé kò sáárẹ̀ tí ò ní oògùn wàlá òdodo lọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam ẹ̀yà àti téèyàn bá mọ̀ nǹkan ká lè máa ṣèyàn ní títí àti sọ̀rọ̀ yóò lágbára àti mí yóò lágbára ìgbà tí wọ́n ti dákẹ́ tó sọ fẹ́ nìkan pé ah bí màá tó ṣe ọ̀rọ̀ fẹ́ wá mọ́ ìmọ̀ tó ṣe mí ìfẹ́ rí mú mi o à láì tí lọ dènà wọn kẹlẹ ẹmú one fifty wá one fifty péré wọn kàn lọ ra àwọn tábìlẹ̀tì rondórondó kan wá sí àfa wọn ni ó lò báyìí báyìí ni ó lò ọkàn lónìí twenty thirty minutes ọba tó di pé à àti nǹkan kan ọ̀sẹ̀ mi tẹ́lẹ̀ tó subhanallah nítorí pé ìrètí pé gbogbo tí wọ́n ń sèyàn ó lóògùn. náà ló mú ọ sọrọ tó ọba ti sọ̀rọ̀ ẹnìkan ọmọ kí sí ọ bá tó lẹni tí sànù rẹ náà fi ọ pàtàkì pé ká má má gbẹnu lọ ká má má dé mára bí agolo tí ọba fi lè sọrọ ọ̀rẹ́ ní sànù rẹ bẹ́ẹ̀ sì máa pé nùgbésí ayé wa tá a wáyé ibi tí tó ti tó gbogbo tí wọ́n ń pè lọ́gbọ́n lọ́dọ̀ ẹlòmíì lẹ́vù àgọ́ ni tó òun ti advance kọjá rẹ̀ gbàtọ́ mi yẹn sì máa ń ṣe ọmọ èèyàn láǹfààní tó bá ti lè sọ̀rọ̀ lọ́ba rí kọ́lọ̀ mú òpin bá ń ti ń sọ kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó fún wa lálàáfíà. àǹfààní kejì tó wà fún ẹni tí ń tọ́jú aláàárẹ̀ nìkan òun náà ní máa tọ́jú rẹ̀ lẹ́ni tó ṣe kó ti lose hope yóò máa tọ́jú rẹ̀ pẹ̀lú pé ọgbàdùn náà ní pẹ̀lú òkú ọ̀la turukpa nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àti náà sọ pé gbogbo àárẹ̀ pátá ló ní òògùn ẹ mọ̀ ń gbà mí gan ẹni tí ń tọ́jú aláàárẹ̀ yẹn tí ń kó oògùn tí ń ṣe kínní dá lójú oògùn tó ń kọ ojú kó tún yìí o àmà tí wọn bá padà wá fún ní èsì gbé à ètí ṣe yẹn ti kú mẹ gbà náà ni kọ àkọọ́lẹ̀ pé inṣàlá ẹni tí rúǹkà ìwà ti ṣe ń kọ àmà lórí ògùn torí di eléyìí ẹ má jẹ ká tìǹù ẹ fọlọ ẹ má jẹ ká máa o ẹ jẹ pa ètò ẹ̀ lè ṣeé ṣe gan kọ́mọ agbélé ayé kọ́mọ sáré wọ́n ti dìbò ọ̀fẹ́ fi jọ tàwọn bàbá rẹ̀ tí ì sáré bàbá bàbá kan wà tí ì sáré kó sí tó bí àfọ tẹ bá sáré ẹtùn fi mọ́ lọ tẹ bá fi mọ́ lọ ẹtùn gbalada gbèsè bí Yorùbá lẹ́bù gbẹ́gẹ́ nǹkan kan ò lè ṣe wọ́n kó fi mọ́ lọ́wọ́ ó lè tó ta ló ń sẹ́ o àyè ibi tí a tún gbà yọ sóònù yorùbá lẹ́wọ̀n tọ́lá àwọn ọ̀pọ̀ ọlọ́ǹgbọ̀ sábà sọ yorùbá lẹ́wọ̀n kò túmọ̀ sí pé yorùbá lásán ló máa ń ṣe bẹ́ẹ̀ o sọ àmọ́ àwùjọ yorùbá làwa wáyé fúlàní gan lè ṣe bẹ́ẹ̀ àmọ́ àtúnkò yorùbá lẹ́wọ̀n turukɔ lɔn sɔkò ɔmá yu'minu aktharuhum billah illa wa hum mushriku ẹnitọ́ pọ̀jù nínú ọ̀gbọ́lọ́ngbọ́ ọ̀sẹ̀ bọ́tún ni wọ́n. tòdí afọ àní láti tún àkídà wa sí wọ́n gbọ́ kùdìẹ̀kùdìẹ̀ tábàárí kó ti wà nínú rẹ kápẹ́ dànù bẹ́ẹ̀ láti rọ́nà àbáyọ. kò fi àlàáfíà fi wa láwọn ara wa bá wa lé àìsàn kó wa wa. kó fún àwọn ẹni tí ń bẹ lórí ìdùbúlẹ̀ rẹ̀ kó bá a fún ọ lálàáfíà ọlọ́run ẹlẹ́dàá wa kó ṣe gbogbo tó bá ṣe kálukú aláàárẹ̀ ìnira ìpọ́njú ìṣòro ní ìpẹ̀tẹ̀rẹ̀ fún wa láyé ń bí àti lọ́la gbé ní alùpùpù سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك